kilo kilo gbé yín débi sá. ọ̀rẹ́ mi ló gbé ìbọn yẹn sí ọ̀dọ̀ tèmi pàtó wọ́n mú àwọn ọmọ yìí lóru lọ́wọ́ lọ́ka pé ìbọn wà lọ́dọ̀. iṣẹ́ wo lẹ́yìn ṣe sá. OPC ni ọ̀rẹ́ mi OPC lèmi náà iṣẹ́ ìbílẹ̀ lájọ ń ṣe. irú ìbílẹ̀ wo. ìṣègùn ìṣègùn. babaláwo ní àbí. babaláwo yàtọ̀ sí ṣègùn iṣẹ́ ìṣègùn. ìṣègùn bí bá ń kí àgbo ni ẹ̀ ń tàgbo ni. ẹ̀rìndínlógún lèmi ń tà. ok ok. ẹ̀sùn wọn náà fi akọ̀ ìbáyìí ẹ̀sùn wọn náà fi kàn yín. ìbọn tí wọ́n bá lọ́dọ̀ mi ìgbà tí wọ́n mú ọmọkùnrin ló ní ọ̀dọ̀ mi ni wọ́n ń gbé <laughs> orúkọ yín orúkọ yín ok orúkọ yín kí ló gbé yín débi báwo nìkan ṣe jẹ́ abẹ́ wọn kí ló ṣayé lójú báyìí ẹ ti wà ń báyìí tó gbà o ẹni tó ń sọ yín papọ̀ mọ́ ẹ báwo ló ń ṣe jẹ́ ń tiẹ̀ tọ́jọ́ yín papọ̀ náà ni kí ni ẹ̀sùn wọn fi kàn wọ́. àná àná Yusuf ọgbẹ́ mi lọ sí ìlú Ghana ìlú Ghana ni mo ti bá ilé ìgbẹ́ lọ́yọ̀ Yusuf ọtọ ọmọdé lò twenty two years èyí tó fà sí orí báwo ló jẹ. ọdún ga ń gbé bọ́ọ̀lù ń bọ́ ni wọ́n. randa randa. bọ́ọ̀lù ń jẹ́ randa ọ̀nà ṣíyọ́ ìlànà. lábẹ́kúta ń bí ló gbé bọ̀n ọba yín wọ́n gbé wá yín àbí kò sẹ́yìn tí máa tọ́jú bọ̀ tẹ́lẹ̀ ni. bàbá wọn ní oríkọ́ ni wọ́n wá gbé lọ́dọ̀. iṣẹ́ ọ̀dọ̀ bàbá tí wọ́n ń ṣe. iṣẹ́ ìfìlẹ̀ lọ́dọ̀. ẹ̀bọ̀ pé òun tó ń gbébọn kiri kí lóun fi bọ̀ ṣe nù gbọ́dọ̀ kí apc aṣáájú rẹ̀ nínú ìgbẹ́. àbáyé kí ni àbáyé fi mọ̀ ṣe ń tiẹ̀. ọ̀dọ̀ wọn ó ṣe ajẹ́ pọ̀lọ̀ wọn lọ gbé sí àwọn òbí àwọn òbí sì jọra wọn méjèèjì òbí sì jọra wọn. kò ìbọn yìí sà ṣe lókàlì tìbílẹ̀ tán lọ ni. àbáyé tí wọn bá lọ́wọ́ ọlọ́pàá sọ tó gba ọ̀rẹ́dùn àlọ́wọ́ ọlọ́pàá. máa mú yín mo ṣe á rí kí ni kí ni regret kí là ń yẹtẹ kábàámọ̀ kí là bá mọ̀ tẹ kó bá. ọmọ olúbo ni OPC OPC Ghana Lamps àbí ti Fáṣewu àwọn tó ń jẹ́ tó ń jẹ́ adarí tó ń jẹ́ ọ̀gá ìṣọ́ntẹ̀ tí wọ́n ti wọ́n mọ̀ pé wà ní báyìí. torí mi mú fóònù mi kúrò nílé lánàá.